إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بقيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب إن الحمد لله تعالى نحمده ونستعينه ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله تعالى فلا مضل له ومن يضلل فلا هادي له ثم الصلاة والسلام على سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد اخواني واخواتي في الله السلام عليكم ورحمه الله تعالى وبركاته afasiko yìí a fi dú ọpẹ́ fún Ọlọ́run èyí tí ń jẹ́ Allah onísánmà àti nílẹ̀ akí Ọlọ́run náà ọba àìkú ọba tó ní ẹ̀ ní òun náà ló tún ní ọ̀la ọjọ́ àná tó wá lọ náà ọlọ́run náà ló ní ọba tí ó tó jẹ́rúsì tá a lẹ́lòmíì tí á jẹ́rúsì mọ́ ọba tá a lè sìn tá a lè sẹlòmíì mọ́ ọba tá a forí balẹ̀ fún tá a lẹ́lòmíì tá a forí balẹ̀ fún ọba àgbàlagbà ọba àkọ́kọ́ òun náà tún lọ́ba àkẹyìn àkí ọlọ́run náà àgbàfọ́lọ́run gbàyè pé kò sí ọba kan àyàfi Allah tó wá jẹ́rìí pé aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ni látọ̀dọ̀ ọlọ́run láti wá tọ́ wa sọ́nà ìkẹ́ ọlọ́run àti àánú ọlọ́run kó máa bẹ fún Muhammad sallallahu alayhi wa sallam èmi ibi tí ó gbé sùn sí nílùú Madina àtàgbàdo oore tí ń bẹnu àsàlátù fani Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kó ṣe ní ìkẹ́ àti ìgẹ̀ fáwa náà lọ́la àlìkèyọ́mọ̀ àti gbogbo àwọn tí wọ́n ń bẹ lérí ìlànà aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam títí àlìkèyọ́mọ̀ ó fi dé akíjákejádò ilẹ̀ Yorùbá tí wọ́n ní àǹfààní àti máa gbọ́ Sunna TV èyí tí ń dánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam báwo la ṣe lo ilé ayé wa sí tá a fi lè lò dáadáa tá a ní pàdánù ayé tá a sì ní pàdánù ọ̀la àlèkéyà òmà iṣẹ́ takuntakì tó Sunna TV ń ṣe lára gbogbo wa ọlọ́run dákun máṣá ìfi iṣẹ́ náà fi yin gbogbo àwọn tí wọ́n dúró àti pé kí iṣẹ́ náà lọ máa lọ wájú afàsìkò a fi kí wọn a fi ṣàdúrà ránṣẹ́ sí wọn ọlọ́run dákun mọ́sá ìpẹ̀lú wọn owó tí ẹnìkọ̀ọ̀kan wọn ná tí wọ́n fi ń dúró tọ́lọ́run ọlọ́run dákun mọ́sá ìdúró táwọn náà tó fàsìkò ya tó fi ṣàdúrà fún gbogbo àwọn aláàfáà tí wọ́n ń fi àsìkò wọn lẹ̀ láti wá ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run báni Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe gbé e kalẹ̀ sí àkàwọn náà dáadáa tí wọ́n náà ọlọ́run má jẹ́ ó bàjẹ́ èyí tí wọ́n fi ń tọ́ wa létí inú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run dákun jẹ́ ó ṣe wá láǹfààní ó ṣe wá láǹfààní láyé kó tún ṣe wá láǹfààní lálìkè ọmọ ọlá wíbẹ̀ ìjẹ́bẹ̀ ọlọ́run. àwa ń fàsìkò yìí a fi ń tọrọ lọ́dọ̀ ọlọ́run wípé àwọn ọjọ́ tá a wà nù ẹ̀ tí ń jẹ́ ìpalẹ̀mọ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn kejì ìpalẹ̀mọ́ ọdún bíbí Jésù lọ́dọ̀ wọn lọ́hùn àti wípé ìpalẹ̀mọ́ àti wọnú ọdún tuntun lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn kejì tí ń jẹ́ ọdún àgbáríjọ ayé tí gbogbo ayé gbájọ tí wọ́n fọwọ́ sí pé wọ́n máa ṣe ọdún náà bí wọ́n ṣe ń ṣe. a fi ọlọ́run a fi bí ọlọ́run àfi bọ́lọ́run ọba ṣe tóbi tó àfi bẹ́ẹ̀ gbogbo ìdààmú tí ń bẹ nú àsìkò tá a wà yìí tí máa ń sábà ṣẹlẹ̀ fáwọn èèyàn ọlọ́run dákúmájà nínú ọlọ́run ọlọ́run mọ́ṣá ìfiṣọ́ ìfiṣọ́ wa ń bẹ bá a bá wà nú ọkọ̀ bá a bá wà lérí kẹ̀kẹ́ níbikíbi tá a lè wà ọlọ́run mọ́ṣá ìfiṣọ́ ìfiṣọ́ wa. gbogbo ohun tá a máa jẹ nínú ẹ̀ lásìkò tá a wà nítorí pé àsìkò tá a wà oríṣiríṣi ní máa ń jáde gbogbo ohun tá a bá jẹ lásìkò tá a wà yìí ọlọ́run jọ bára lára mu ọlọ́run má ti bàjẹ́ ń bẹ̀ èyí tá a jẹ tí ó kó fìtínà bá wa má jama èyí tá a sọ wa ní òun ni ọ̀rọ̀ nípa àsìkò tá a wà yìí tí ń jẹ́ bíbí ànábì Isa alayhi salatu wassalam táwọn alẹ́sìkejì wọ́n ń ṣe ọdún ẹ̀ àwọn kátólíkà àtàgbáríjọ ayé tí wọ́n ń ṣe ọdún bíbí ànábì mú ànábì Isa tá ń pè ní Jésù àti wípé a tún sọ nípa ọdún tuntun tá a fẹ́ bọ́ sí ti ń dọ́dún òyìnbó a sọ ń pẹ̀ kí ni òfin kí ìmàlẹ́ máa bá wọn ṣọdún náà a tún sọ ń pa ẹ̀ ọlọ́run dákun má ṣàì fún wa sọ èyí tá a bá sọ ń bẹ̀ ọlọ́run dákun tí ó bá tọ́lọ́run pàdé àkọ́kọ́ náà inú ìta mọ̀ ní wípé. أن أن الشريعة الإسلامية علمت أن عيسى رسول من الله تعالى إسلام فوسي القرآن ناجرسي أن محمد صلى الله عليه وسلم وناس جرسي كي أنا بي عيسى وتان كن جيزو أني اللوني جيش اللوني أنا بي اللوني وهو من أولي الأزم inú àwọn ọ̀gá àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run ni ànábì Mùsá jẹ́ aṣáájú àwọn ànábì ọlọ́run bí ohun tá a ti mọ̀ wípé àwọn aṣáájú àwọn ànábì ọlọ́run márùn ni wọ́n inú àkọ́kọ́ àtànábì Ibrahima àtànábì musa, àtànábì àti aṣáájú ẹ̀dá muhammad sallallahu alayhi wa sallam àwọn tá à ń pè ní ulul azm ni àwọn ọ̀gá àwọn ànábì ọlọ́run tọ́lọ́run fi ránṣẹ́ sáyé ọ̀gá àwọn ni gbogbo àwọn àwọn márùn tá a kà yẹn Isa jẹ́ ọ̀kan nú àwọn ọ̀gá ni islam fọwọ́ sí bẹ́ẹ̀ àwọn ẹlẹ́sìn kejì èyí tí ọlọ́run bá fanábì Isa ránṣẹ́ sí wọ́n wá ṣe ìyapa ẹnu nípa bíbí ànábì isa aleyhi salatu wa salam tá ń pè ní jesu wọ́n ṣe ìyapa ẹnu. اختلف الناس في تاريخ ميلاد عيسى عليه السلام فعند المسيحية الغربية ìdọ́dọ̀ àwọn kàtólíkà lọ́dọ̀ àwọn olóyìnbó dé àwọn european tá ń jà pẹ̀lú àwọn olóyìnbó àwọn faransé àwọn Almania àwọn Italia bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní mẹ́ẹ̀dọ́gbọ̀n oṣù tá a wà nínú ẹ̀yìn ni wọ́n bí ànábì Ìsá ìyẹn ni wọ́n fara sí jù mẹ́ẹ̀dọ́gbọ̀n oṣù tá a wà nínú ẹ̀yìn tí ń jẹ́ December mẹ́ẹ̀dọ́gbọ̀n ẹ̀ ni wọ́n bí ànábì Ìsá bẹ́ẹ̀ náà tún ni inú àwọn ẹlẹ́sìn yìí kan náà tó jẹ́ àwọn àwọn orthodox asharkiya ní ibi oòrùn tí ń yọ ìyẹn ni àwọn Asia tó súnmọ́ sí Asia díẹ̀ àwọn náà ń sọ wípé kì í ṣe mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù tá a wà nínú èyí tí ń jẹ́ December kọ́ ni wọ́n bí Isa wọ́n ní pre ní sept janvier ni wọ́n bí Ànábì Isa èyí táwọn mú tiwọn nìyẹn bẹ́ẹ̀ náà ni tún bẹ nú àwọn ẹlẹ́sìn àwọn ẹlẹ́sìn yìí náà wọ́n tún ní mọ́kàndínlógún janvier ni wọ́n bí Ànábì Isa ajásí wípé ẹnu wọn ò gbájọ séré ọwọ́ kan wípé ọjọ́ báyìí pàtó ni wọ́n bí ànábì Ìsá wọ́n yapa ẹnu. walakin indana fi shari'ati islamiyya lọ́dọ̀ wa nú islam àwa gbà wípé wọ́n bí ànábì Ìsá alayhi salatu wassalam láwọn àsìkò kan táwọn àfa ṣe lálàyé nú àwọn tíra wọn àwọn ẹlòmíín ni wọ́n bí ànábì Ìsá lásìkò ọ̀dá tí ò sómi tí ò sójò àwọn eléyìí náà sì ní àwíjàre wọn tí wọ́n fi wé bẹ́ẹ̀ àwọn ẹlòmíín sì ní kì í sàsìkò àsìkò ni wọ́n bí ànábì isa, wọ́n ní wọ́n bí lásìkò tí ọjọ́ tutù àsìkò òjò ni wọ́n bí olúkálùkù ló sì ní àwíjàre ẹ̀ àmọ́ kò wá sí ọjọ́ kan báyìí tí ìsìláàmù sọ fún wa àbí kùránì sọ fún wa àbí àní Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe é lálàyé fún wa pé ìjọ báyìí ni wọ́n bí Isa àárí gbọ́ nínú ọ̀rọ̀ alukur'ani a sì rí gbọ́ nínú ọ̀rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam inú àwọn ìròyìn náà gan-an àárí gbọ́ pé ìjọ báyìí pàtó ni wọ́n bí anabi Isa tí a ń pè ní Jésù àmọ́ ó dá wa lójú wípé nínú pé kó jẹ́ pé wọ́n bí lásìkò tí ọjọ́ ọjọ́ máa ń da tí èso máa ń so àbí wọ́n bí lásìkò ọ̀dá àwọn kan nú àwọn àfa àwọn ni wọ́n bí lásìkò tí ọ̀dá máa ń da àwọn àsìkò ọyẹ́ lásìkò ọyẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bí ànábì Ìsá wọ́n sì ní àwíjàre wọn inú àwíjàre wọn ni wọ́n rí pé Kùránì sọ báyìí pé ba'da a'udhu billahi minash shaitanir rajim. وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا àwọn ẹnìkan ní lásìkò ọ̀dá ni wọ́n bí torí ànábì Ìsá nígbà tó wà ní láyé aláyè kan tó wà ní jòkó tí dàbí ẹni tí ń rọbí ọlọ́run wọn bá rán wípé lọ súnmú séjì igi tó ń wò lọ́ọ̀kan ẹ̀ kó mi igi náà àwọn èso ó máa jáde ńbẹ̀ dèmínà ó jáde ńbẹ̀ ó máa jẹ ní ìrọ̀rùn nígbà táwọn àfáà wa àwọn àfáà àwọn onítafsir nínú àwọn tafsir kan wọ́n sọ wípé kana fi waqti shita wa kana wa kana tatasaqatu ar-rutab wọ́n ní lásìkò ọ̀dá ni àmọ́ ọlọ́run bá ní kí àwọn igi náà kó ní ohun tí yóò máa so lásìkò ọ̀dá ni tọ́lọ́run ó fi ṣe kàrámà fún ànábì yóò fi ṣe kàrámà fi Maryam alayhi salatu wassalam ọlọ́run fi ṣe kàrámọ̀ fún tani fún mariam tí ń jẹ́ ìyá ànábì isa aleyhi salatu wasalam jesu àwọn ẹlòmíín sì ní kì í ṣe bẹ́ẹ̀ lásìkò òjò ni wọ́n bí lásìkò tí ọ̀dá ọ̀dá ni wọ́n bí ànábì isa aleyhi salatu wasalam gbogbo wọn ni wọ́n sì ní àwíjàre àsìkò òjò yìí òun làwọn ẹlẹ́sìn kejì fara mọ́ pé àsìkò òjò tí igi máa ń so náà ni wọ́n bí ànábì Isa alayhi salatu wassalam eléyìí jọ́nà kan ọ̀dà àwọn ni wọ́n wá yapa ẹnu ni wọ́n gbọ́ síra wọn pé ìjọ báyìí ni wọ́n bí ànábì Isa alayhi salatu wassalam báwa náà nínú Islam táà ní ìpinnu ẹnu pé ìjọ báyìí ni wọ́n bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí inú Islam gan náà àwọn ẹlòmíín ní ọjọ́ mẹ́jọ inú Rabiul Awwal ni wọ́n bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹlòmíín ní ìjọ kẹsàn inú Rabiul Awwal ni wọ́n bí ànábì Muhammad àwọn ẹlòmíín ní ìjọ kẹta Rabiul Awwal ni wọ́n bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹlòmíín ní ìjọ kẹwàá àwọn ẹlòmíín ní ìjọ kejìlá Rabiul Awwal èyí ló wá pọ̀ jù báwa náà ṣe yapa ni bẹ́ẹ̀ náà làwọn náà yapa ń pa bíbí àní muhammad sallallahu alayhi wa sallam ní bíbí isa alayhi salatu wa salam àmọ́ àwọn màlẹ́ ń wá gbẹnujọ inú kíkà àwọn tíra àwọn aláàfà wọ́n wá rí wípé àsìkò tí wọ́n bí ànábì táwọn àfa faramọ́ jù òun ni méjìlá oṣù rọ̀bẹ́ẹ̀lì awwal ọ̀dà báwo ni àwọn ẹlẹ́sìn kejì ṣe wá gbẹ́nujọ pé mẹ́dọ́gbọ̀n oṣù tá a wà yìí tí ń jẹ́ december báwo ló ṣe wá jẹ́ tí wọ́n ṣe wá ń gbẹ́nu jọ pé ọdún ànábì Ìsá o nínú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù dẹ̀sán náà la máa ṣe mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù tá a wà yìí òun ni bíbí ànábì Ìsá tí ń jẹ́ Jésù báwo ló ṣe wá jẹ́ kí wọ́n wá gbẹ́nu jọ síbẹ̀ a ṣe díẹ̀ ní àlàyé fúnra wa yuzkar annahu qabla al kó tó di pé à ń ṣàlàyé nípa wọ́n ṣe gbẹ́nu sí rí bẹ́ẹ̀ a kọ́kọ́ mọ̀ wípé kó tó di pé ẹ̀sìn kátólíkà ń wọ̀lú ń wọ̀lú ìlú òyìnbó tá à ń pè ní empereur Constantine àbí Rumiya kó tó di pé Islam ń lọbẹ̀ kó tó di pé ẹ̀sìn kátólíkì ń lọbẹ̀ àwọn ọlọ́ba ọlọ́ba àwọn àgbààgbà àjòyè tí wọ́n ń pàṣẹ fáyé lásìkò náà tí wọ́n ń bẹ ń lu àwọn ìlú òyìnbó ní àwọn àwọn rọ́ọ̀mà àwọn rùmíyà àwọn lọ́balọ́ba tí ń bẹ́ńbẹ̀ lásìkò náà kó tó di wípé ẹ̀sìn kátólíkì àwọn ń bá wọn wọ́n lẹ́sìn kan tán wọ́n ń ṣe tẹ́lẹ̀ ẹ̀sìn tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀ náà ni ẹbọ kánú ya'buduna al-asnam ẹbọ ni wọ́n máa ń ṣe walahum ma'badun yusamma sul anfaktul bẹ́ẹ̀ náà ni àwọn latin tá ń wí àwọn rumiya wọ́n ní ọdún kan tí wọ́n máa ń ṣe ní gbogbo ọdún wọ́n sì ní ẹ̀sìn tí wọ́n máa ń sìn ní gbogbo ọdún ẹ̀sìn wọn àti ohun tí wọ́n máa ń sìn náà ni oòrùn oòrùn ni wọ́n máa ń sìn ṣé ẹ sì pé oòrùn ìmọ́lẹ̀ ni walahum kadhalika idan wathaniya kódà wọ́n tún ní ọjọ́ tí wọ́n mú tí wọ́n máa fi ń ṣe oòrùn náà wọ́n ní ọjọ́ tí wọ́n mú tí wọ́n fi ń ṣe oòrùn oòrùn tá a sì wí yìí ń jẹ́ ìmọ́lẹ̀ fún wọn nígbà tí wọ́n wá rí wípé ànábì Isa aleyhi salatu wassalam àbáwọn kátólíkà wọ́n ń polongo ẹ̀sìn wọn wípé Jésù tẹ́ ń rí yẹn ìmọ́lẹ̀ ni o wọ́n wá lé ayé wá ti wá tan ìmọ́lẹ̀ sílé ayé ni ẹni tí máa fìyàn mọ̀nà ni ẹni tó jẹ́ wípé ìmọ́lẹ̀ ń bẹ lára rẹ̀ láti òde ọ̀run láti wá tan ìmọ́lẹ̀ fún àwọn bani Israẹli àti gbogbo èèyàn láti wá gbàtọ́lọ́hun ìmọ́lẹ̀ ni Jésù o àwọn tí máa ń ṣe òòṣà náà tó jẹ́ wípé wọ́n ń bọ òòrùn wọ́n jọ jòkó pẹ̀lú àwọn kátólíkà àwọn ọlọ́ba ni wọ́n ń sọ fáwọn kátólíkà wípé ẹ̀yin tẹ́ ń ṣẹ̀sìn kátólíkà yìí kí lẹ̀sìn wọn bá ṣe lálàyé fún wọn pé ẹni tó gba ẹ̀sìn náà wá tí ń jẹ́ Jésù ẹni ìmọ́lẹ̀ nífà ẹni tó jẹ́ wípé Ọlọ́run ran wá wá ti wá tan ìmọ́lẹ̀ fún wa ká lè mọ ohun tó dáa sí yìí tí ò dáa ni àwọn ẹlẹ́sìn kejì tí wọ́n ń bọ òòṣà ní àwọn àǹbàtò àwọn Constantinople lásìkò náà àwọn ìlú òyìnbó lásìkò náà wọ́n wá ń jẹ́ kó yé àwọn kátólíkà wípé bó bá jẹ́ wípé ọlọ́run tẹ̀ ń sìn ọba ìmọ́lẹ̀ ni èyí táwa náà ń ṣe tí ń jẹ́ òòṣà yìí ìmọ́lẹ̀ lòun náà oòrùn làwa náà ń sìn sẹ́yìn náà sì mọ̀ wípé oòrùn ìmọ́lẹ̀ ni bọ́rọ̀ ọba jẹ́ bẹ́ẹ̀ ihun tẹ̀ ń ṣe tí ń jẹ́ ìmọ́lẹ̀ tẹ̀ ń sìn tí ń jẹ́ Jésù yẹn àti èyí táwa náà ń ṣe tí ń jẹ́ ìmọ́lẹ̀ tí ń jẹ́ oòrùn nǹkan kan náà ní kábo darapọ̀ àti ibẹ̀ ni àwọn chọ́ọ̀ṣì àtàwọn kátólíkà wọn gbígba darapọ̀ wọn ṣera wọn lọ́kan wọn bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ara wọn wọn bẹ̀rẹ̀ sí ní kọ́ra wọn ní nǹkan wọn bẹ̀rẹ̀ sí ní fọ̀nà mọ́ra wọn àti ibẹ̀ ni kátólíkà wọnú ká máa ṣe nǹkan pẹ̀lú àwọn tí ń ṣẹbọ àti ibẹ̀ náà ni àwọn olùṣẹbọ wọ́n wo àwọn kátólíkà lára wọ́n wá di nǹkan kan náà wọ́n ń fọ̀nà ara wọn. ọ̀dà bó o ló ṣe wá jẹ́ ńgbà náà tí wọ́n fi wá ń jẹ́ wípé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù tá a wà yìí tí ń jẹ́ vincent desam èyí ń gan ni wọ́n pájọ sí pé ọjọ́ tí wọ́n bí Jésù vincent desam ni báwo ló ṣe wá jẹ́ tẹ́nu wọn wá jọ sérí ẹ̀ á ṣe lálàyé fúnra wa nítorí ìmọ̀lẹ́ tí ò bá mẹ̀sìn yóò ṣẹ̀ sí yóò sì ṣe nǹkan ṣe lára Ọlọ́run kò ní wàá mọ̀nà àní Muhammad sallallahu alayhi wa sallam à ń pe àwọn ẹlẹ́sìn kejì kan àwọn ọ̀gá ẹlẹ́sìn kan a máa ń pe ọ̀kan ní Arius inú àwọn ẹlẹ́sìn kan ní ní Skandar àwọn ambarto àwọn emperor Skandar lásìkò náà tí wọ́n jẹ́ aṣáájú ẹ̀sìn a máa ń pe ọ̀kan ní Arius ó nìkan tó mọ ẹ̀sìn ẹnìkan tó ń bẹ bákan náà ní àǹbàtò latin tó jẹ́ wípé a máa ń pè ó ní casandus casandus awwal eléyẹn náà aṣáájú ẹ̀sìn ni òun jẹ́ tara ìlú òyìnbó àwọn méjì yẹn wọn gbọ́ síra wọn nípa pé jésù ọmọ ọlọ́run ni àbọ́lọ́run àbí jésù ẹni tọ́lọ́run ọba dá bí àwa náà ni tọ́lọ́run fi ránṣẹ́ bí òun táwa ní ìsìláàmù sọ. So ẹnu wọn ò jọ àrùsù ń sọ wípé jésù tẹ́ ẹ rí yẹn jésù tẹ́ ẹ rí yẹn ankara àrùs azaliyati yesu wa akada bi annahu kana hunaka waqtun lam yakun jésù mawjuda àrùs yẹn ti ń jẹ́ ọ̀gá ẹ̀sìn àwọn kátólíkà yẹn ní àmbàtòrò scandal ń sọ wípé jésù tí wọ́n ń pè lọ́mọ ọlọ́run ni kì í máa sọ ọmọ ọlọ́run fa kì í sì sọ ọlọ́run fa báwo la ṣe lè máa pe jésù ní ọlọ́run ọ̀nà dà nígbà táyé ti ń jẹ́ ayé làwọn èèyàn ti ń jẹ́ ìgbà táyé ti ń jẹ́ ayé lọ́lọ́run ti dáyàn sérí ilẹ̀ ló sì dá àwọn nǹkan kan ọlọ́run ò tí ì dá jésù ńgbà náà ta ni wọ́n ń dirijé alẹ́ lásìkò náà tí jésù ò sì tí ì sí lásìkò náà bóò ló ṣe wáá jẹ́ tá a máa wá pe Jésù ní ọlọ́run lénìí àbí ọmọ ọlọ́run kí ló ti lè jẹ́ àríyùsù kọ̀ wípé Jésù ẹ̀yin tẹ̀ ń pe Jésù lọ́mọ ọlọ́run o kì í àbí ọlọ́run o kì í sọ ọlọ́run kì í sì sọmọ ọlọ́run ẹ̀dá bí àwa náà ni tọ́lọ́run ránṣẹ́ bẹ́ẹ̀ ni àríyùsù ń sọ. wàkọ́ọ̀lá Cassandrus al òun jẹ́ aṣáájú ẹ̀sìn kan nílùú òyìnbó lọ́dọ̀ náà lọ́dọ̀ àwọn Latin ní àwọn Rùmẹ́ eléyìí ń sọ wípé Jésù ọlọ́run ni òun gan lọ́lọ́run òun gan lọ́lọ́run èyí tí àríyúsù ń wí ni kò bọ́ sí i bówo ló ṣe lè pe Jésù ní ẹ̀dá bí àwa tó sì wá jẹ́ wípé ara ọlọ́run ló kúrò àmọ́ bàbá tó bí bóun ló ṣe lè wá jẹ́ wípé kò ní jọ ọlọ́run ọlọ́run ni jésù nítorí pé ara ọlọ́run ló kúrò gbogbo ohun tó bá sì ti kúrò lára ọlọ́run ọlọ́run lòun náà àwíjàre kasandus ní al ó wá jẹ́ wípé àwọn ẹlẹ́sìn méjì ni wọ́n gbọ́ síra wọn wọ́n ń takò ara wọn ìtakò yìí ló wá wà láàrin ara wọn ṣe ẹ̀sìn láti sọ wá lọ wípé àwọn ọlọ́ba ọlọ́ba tí wọ́n ń sin òòṣà ìlú àwọn òyìnbó tẹ́lẹ̀ wọ́n ti kó sáàárín wọn wọ́n ti di nǹkan kan náà táwọn náà ti gba ẹ̀sìn wọn tí wọ́n ti ń ṣètò láàárín ara wọn àwọn ọlọ́ba tí wọ́n wà nílùú òyìnbó yìí tí wọ́n jẹ́ ọlọ́ba ọlọ́ba tí wọ́n ń pàṣẹ fáyé yìí wọ́n bá ní ọ̀rọ̀ ò lè rí bẹ́ẹ̀ nígbà táwa wà ń lù àwa láṣàtúnṣe bíi tí máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa náà nígbà táwa àmọ̀lé bá ń jà láàárín ara wa àwọn ìjọba àwọn aláàtò wa pè náà tún wá dá sínú ọ̀rọ̀ wa ká tó lè gbọ́ síra wa ọlọ́run mọ́sà ìtún wa mọ́sà ìkọ́ wa máa ń ṣe tọ́n bá ti wọ àárín wa àárín wa ò lè lójúmọ̀ ẹni tí wọ́n fún lówó wọ́n fún lówó ẹni tí wọ́n sọ nǹkan kan fún wọ́n sọ nǹkan kan fún tí wọ́n wá bá àárín wa jẹ́ ibi tí àwọn méjì ni ìjọba tí ń pàṣẹ fáyé ó wá pe àwọn méjèèjì náà pé àà bóò ló ṣe lè rí bẹ́ẹ̀ tẹ́nìkan ó máa sọ kan tẹ́nìkan ó sì máa sọ míì àájókòó àjọsọ ni ìjókòó kan fi wáyé la máa ń pè ní mẹjìmá ní ìkè àbí ìpè ńlá tá à ń pè ní nìṣe tó wáyé ìpè yìí ló wá wáyé ni wọ́n jókòó láàrin ara wọn ni wọ́n tó ìyẹn ni wípé wọ́n pe àwọn arius àti kasandrus awwal àwọn alágbára àwọn onímọ̀ méjì tí wọ́n ń jẹ́ àwọn kátólíkà nìyí wọ́n pera wọn àwọn ọlọ́ba pè wọ́n jókòó sí ìpè kan síbi sáyè kan tá à ń pè ní nìké nìsé ni wọ́n ń pè léde faransé wọ́n pè wọ́n jókòó wọ́n jọ sọ kí ló wá wáyé ń bi ìpè ni àkọ́kọ́ ohun tó wáyé ń bi ìpè ni ni wípé bidayatul alaqat bayna al-kanisa wa sultan nígbà tí wọ́n jókòó tí wọ́n sọ pé ìwọ sọ báyìí ìwọ náà ń sọ báyìí ọ̀dà àjọ fi ṣeré ọwọ́ kan àkọ́kọ́ ohun tí wọ́n sọ lérí ìjòkó náà ni wípé látẹnu tèmi lọ o gbogbo ohun tí ń jẹ́ ẹ̀sìn kiriyó àbí ẹ̀sìn kátólíkà látẹnu tòní lọ àti àwa tá à ń jẹ́ oní ìjọba dé àti di nǹkan kan náà kẹ́yìn tó lè mú nǹkan kan wá nú ẹ̀sìn yín àwa tá a jẹ́ aláṣẹ ìlú tá a jẹ́ mọ̀lọ́ba táwa náà sì ń jẹ́ kátólíkà àwa la máa fàṣẹ náà tá a bá wá fàṣẹ náà ẹ̀yin lẹ́ẹ̀ máa wá àplíkì ẹ̀ sí ìlú àti bẹ̀ ni wọ́n ti wọra wọn lára bí ẹ bá ṣàkíyèsí lẹ́ni ẹ rí i pé báwọn ìjọba bá fẹ́ ẹ rí i pé àwọn kátólíkà wọ́n wo àwọn ìjọba lára wọ́n wo àwọn ìjọba lára látara àwọn ìjókòó tí wọ́n ti jókòó ní níkè ní nìṣe náà látara ìjókòó ni wọ́n ti fi sílẹ̀ wípé ìjọba ni yóò máa pàṣẹ fún yín o àmọ́ ẹ̀yin ẹ̀ máa ṣe ẹ̀sìn yín lọ ẹ sì wá láṣẹ àti sọ nǹkan kan nú ẹ̀sìn bí ìbá ṣe yí pé àjókòó aṣọ àtẹ̀yìn wọ́n ti fi síbẹ̀ àkọ́kọ́ ohun tó wáyé nú ẹ̀ nìyẹn inú àwọn ohun tó kún tó wáyé nú ẹ̀ ikhtiyar tarihi khams khams ikhtiyar tarihi khams wa ishirina yom wiladati Isa látẹnu tòní lọ àáfẹnulé wípé a that vincent yóò máa jẹ́ ọdún gbogbo ìmọ̀ gbogbo kátólíkà tí a mọ̀ ní ọjọ́ tá a bí ànábì Ìsá ẹnìkan ò gbọ́dọ̀ ṣe míì mọ́ ẹnìkan ò gbọ́dọ̀ ṣe míì mọ́ that vincent òun ni gbogbo wa á mú látẹnu tòní lọ ẹnìkan ò gbọ́dọ̀ yẹ náà láàfin máa ṣe kí ni láàfin máa ṣe ọdún bíbí ànábì Ìsá ẹlẹ́ẹ̀kẹta inú ìtó tó wá nú ẹ̀ tó wáyé ń bẹ̀ wọ́n ní a tún máa ṣọdún yawmul qiyamah ọjọ́ tí wọ́n ànábì Ìsá kú tó tún dìde lẹ́nu ọlọ́run ọjọ́ tó kú tó tún dìde á tún máa ṣọdún ẹ̀ ibẹ̀ náà ni wọ́n tún sọ láàrin ara wọn eléyìí jẹ́ àwọn ètò tí wọ́n tò sí ara wọn lórí lásìkò náà lọ́hùn ọlọ́run dákun èyí tá a gbọ́ iná ọlọ́run dákun yóò ṣe wá láǹfààní á wà máa gbọ́ èyí ní apá kejì wa sallallahu ala khayri khalqillahi muhammad wa ala alihi wa sahbihi ajma'in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 kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa súnà ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni súnà TV yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa súnà. alhamdulilahi rabbil alamin hamdan kathiran yaliku bi jalalillahi wa azamati thumma salatu wassalamu ala sayyidina wa habibina muhammad sallallahu alayhi wa وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد eléyìí ni àlàyé ní apá kejì nípa mímú ọjọ́ bíbí ànábì Ìsá a ti sọ wá lọ fúnra wa wípé ìpàdé ńlá tí ó wáyé lọ́dọ̀ àwọn olóyìnbó lọ́dọ̀ àwọn latin àwọn latin àwọn romain tí wọ́n ṣe lásìkò náà lọ́hùn ìpàdé ìrìn ló mú wọn mú dat vingt-cinq pé látẹnu tòní lọ o dat vingt-cinq la máa ṣe ọjọ́ òbí anabi Isa ẹnìkan ò sì gbọ́dọ̀ ya pamọ́ bẹ́ẹ̀ náà la fi sí bẹ́ẹ̀ náà la sì máa lò ó a sì ti sọ wá lọ fúnra wa wípé àwọn àwọn olóyìnbó dé kó tó di wípé ẹ̀sìn jésù ń wọ̀lú òyìnbó tí ń wọ̀lú tí ń wọ empereur Constantin àbí empereur Romain kó tó di pé islam ń wọ kó tó di pé ẹ̀sìn kìrìyó kátólíkà ń wọbẹ̀ kó tó di pé ẹ̀sìn isa ń lọbẹ̀ kí ń jókòó síbẹ̀ àwọn ọba kan bẹ́ẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ wípé ẹ̀sìn oòrùn ni wọ́n máa ń ṣe tí wọ́n sì lọ́jọ́ tí wọ́n fi ń sin oòrùn náà ọjọ́ tí wọ́n mú tí wọ́n fi ń sin oòrùn náà òní that vincent ẹ máa ṣe ẹ máa ṣe pẹ̀lẹ́ ọwọ́ àmàlẹ́ yẹ ká máa ṣe pẹ̀lẹ́ ọjọ́ tí wọ́n mú táwọn fi ń ṣe ẹ̀sìn wọn náà lọ́hùn that vincent náà ni wọ́n fi máa ń sin òòṣà wọn nígbà tó ṣe wá jẹ́ wípé àwa tá a jẹ́ mọ̀ lọ́ba tá à ń sin òòṣà àtẹ̀yin tẹ́ ẹ jẹ́ kátólíkà tẹ́ ẹ ń sin jésù oòrùn kan ìmọ́lẹ̀ kan náà ni gbogbo wa jọ ń sìn àwa nú ẹ̀sìn tiwa àwa mọ̀lọ́ba tá ń jẹ́ àwọn empereur Constantine àwa mọ̀lọ́ba yìí ẹ̀sìn wa ẹ̀sìn o ẹ̀sìn o ìmọ́lẹ̀ lòun náà àwa sì ti mú ọjọ́ pé that vincent òun la mú la fi ń ṣe ẹ̀sìn kíni o ẹ̀sìn òòṣà wa bọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ tẹ́yìn jẹ́ ìmọ́lẹ̀ lẹ́sìn yín tí Musa Isa jẹ́ ìmọ́lẹ̀ táwa náà nú ẹ̀sìn wa tí a ti ń sìn bọ̀ tẹ́lẹ̀ kó tó di pé a gbà fún yín táwọn èèyàn sì tí ì kúrò nú ẹ̀ tán tó bá jẹ́ pé dat vincent náà ni lajọ ń ṣe kábùmú dat vincent náà ẹnu ibẹ̀ ni wọ́n fi sí dat vincent náà ni wọ́n fi sí ni wọ́n mú àwa àmàlẹ́ká máa ṣe àkíyèsí. Si báwọn ẹnìkan bá sọ wípé kíní yìí ò da kíní yìí ò da ó ní sábàbí ọlọ́run dákun mọ́sẹ̀ kọ́ wa máa ń ṣe ọlọ́run jẹ́ kẹ́sìn ìwọ ó yé wa sí a sì padà wá sọ òfin tó wà nù ká máa ṣọdún premier janvier àbí ọdún noel òfin ọlọ́run tó wà ń bẹ tọ́lọ́run bá gbà wá láàyè á sọ fúnra wa eléyìí jẹ́ ọdún noel bí ó ṣe wáyé nìyẹn tí wọ́n ń jẹ́ ọdún táwọn tí àwọn lẹ́sìn kejì ń ṣe títí dọjọ́ ìní that vincent tí wọ́n ti mú ní ìpàdé nìṣe náà tí wọ́n ṣe lọ́dún náà lọ́hùn that náà ni wọ́n ń lò títí dọjọ́ ìní wọn yẹ ẹ bá wa rí ohun tí ń ṣe nú ẹ̀ that vincent náà òun náà wọ́n ní baba noel ó sọ̀kalẹ̀ náà ní kinní kan wọ́n ṣe kàdó náà ní kan wọ́n ṣe kan wọ́n ní wọ́n ṣe kan àsìkò gbà wá tá ṣe gbogbo ẹ̀ lálàyé ọlọ́run dákun má ṣàì tó wa bí that that vincent tá à ń ṣe noel nínú ẹ táwọn katolika wọ́n ń ṣe noel nínú ẹ tó wáá jẹ́ ọdún gbogbo ayé lẹ́ni bó ṣe wáyé nu ẹ bó ṣe wáyé nìyẹn ọ̀dà ká tó di ipá ń sọ òfin ibẹ̀ á kọ́kọ́ ṣàlàyé kejì tí ń jẹ́ ọdún ìbẹ̀rẹ̀ ọdún ọdún ìbẹ̀rẹ̀ ọdún tá à ń pè ní premier janvier kí ló mú sábàbí èyí ní wá huwa awwal yawm as-sana huwa awwal yawm as-sanati al-miladiyya al lọ́dọ̀ àwọn olóyìnbó premier janvier ìbẹ̀rẹ̀ ọjọ́ àkọ́kọ́ ni premier janvier jẹ́ lọ́dọ̀ àwọn olóyìnbó àwọn Europe ọjọ́ àkọ́kọ́ ni wa huwa al-yawmul awwal min, min yanar òun ló jẹ́ ọjọ́ àkọ́kọ́ janvier ọdún tó yìn àwọn òyìnbó mú ni tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń ṣe wípé a bẹ̀rẹ̀ ọdún tuntun báwa náà ṣe ní ìbẹ̀rẹ̀ ọdún tuntun lọ́dọ̀ tiwa nínú islam náà àwọn náà ní ìbẹ̀rẹ̀ ọdún tuntun ọdún ìjírá tani muhammad sallallahu alayhi wa sallam ó kúrò ní madina lọ sí tó kúrò ní maka lọ sí Madina níjẹ́ ìbẹ̀rẹ̀ ọdún tiwa bó o bá béèrè lọ́dọ̀ Màlé púpọ̀ kò mọ ìbẹ̀rẹ̀ ọdún Màlé àmọ́ ò mọ ìbẹ̀rẹ̀ ọdún àwọn ṣọ́ọ̀ṣì ọlọ́mọṣà ìṣàánú wa. Premier Janvier orúkọ kan ni Ismun Ma'bud orúkọ òòṣà kan ni orúkọ òòṣà kan ni Janvier tá à ń wí òòṣà tá à ń wí huwa ilahul bababat wal madakhil والانتقالات والترك والممرات وهو إله ذو الوجهين janvier تاوي، a wí òòṣà náà gan-an táwọn chọ́ọ̀ṣì táwọn àwọn alágbára àsìkò náà wọ́n ti ń sìn tẹ́lẹ̀ kí kátólítà tó dé tí wọ́n wá sọ orúkọ òòṣà náà wọ́n wá sọ ní orúkọ oṣù kan tí ń jẹ́ janvier ọlọ́run wọn ni wọ́n ní ọlọ́run yìí alágbára ni alágbára ni tó lágbára lérí gbogbo nǹkan kódà ó lágbára débi wípé ohun tí ó ṣe lọ́la yóò mọ̀ ohun tó sì fẹ́ tó ṣe ṣẹ̀ṣẹ̀ lánàá ó tún mọ̀ ojú méjì ló ní ó lójú kan tí fi ń rìn kan tí ń rìn kan síwájú ó sì lójú kan tí fi rìn ìran lẹ́yìn ó sì wá jẹ́ òòṣà kan tó jẹ́ wípé ó ní agbára débi wípé kò síbi tí èèyàn lè wọ̀ kò síbi tí èèyàn lè dé tí ò ní ní mọ̀ ń pa ẹ̀ ọlágbára débi wípé kó tó di pé wọ́n ń jagun òun ni wọ́n lọ consulte náà bó bá ní kí wọ́n jagun wọ́n jagun bó bá sì ní kí wọ́n má jagun wọ́n ní jagun kódà kó tó lè dá ogun dúró òòṣà janvier yanari òun náà ni wọ́n lọ bá pé sáà lè dá ogun dúró àbá ò lè dá ogun dúró òun ni wọ́n gbà fún lásìkò náà àwa tá à ń ṣe janvier orúkọ òòṣà là ń sìn wọn orúkọ òòṣà ni wọ́n fún janvier ní jẹ́ ọdún kan lọ́dọ̀ àwọn ilé yẹn wọ́n mú ọjọ́ náà bí ọjọ́ ọdún tí wọ́n fi ń sọdún lásìkò náà lọ́hùn kó tóó di wípé ẹ̀sìn kátólíkà wa ń jòkó kọ́dà àwọn lọ́dọ̀ àwọn ẹlòmíì ẹ̀sìn janvier ọjọ́ janvier premier janvier ni ọjọ́ erun ni lọ́dọ̀ ẹlòmíì lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn míì tí à ń pè ní àwọn àmàzìríyà àwọn àmàzìríyà àwọn rásì kan ni tó jẹ́ wípé ọjọ́ náà ọjọ́ premiation bí ọjọ́ irun ni nítorí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lásìkò náà tó jẹ́ wípé àyè ò gbà wá láti ṣe gbogbo yẹn ń bí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni wọ́n sọ àsìkò náà di àsìkò irun kódà wọn ò gbọ́dọ̀ lọ inú oko lásìkò náà pé àwọn fẹ́ lọ ṣe nǹkan inú oko àwọn ò sì gbọ́dọ̀ gbìn nǹkan kan lásìkò náà torí kó àsìkò irun ni àti ibẹ̀ yẹn ni wọ́n ti mú ọjọ́ janvier tí wọ́n fi ń sin òòṣà wọn wọ́n sì sọ òòṣà wọn ní orúkọ náà 1er janvier òun lẹ ti gbọ́ ni òun náà títí di ọjọ́ tèmi ló kù ní ẹ̀sìn ló kù ní ọjọ́ ọdún látijọ́ náà lọ́hùn títí fi di ọjọ́ èní premier janvier náà ó kù bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe tó dájẹ́ wá jẹun tí ó wá ta mọ́ ẹ̀sìn kátólíkà títí dọjọ́ èní wọ́n wá sọ. So, ọdún premier janvier náà wọ́n sọ ọ́ di ọdún tí wọ́n ń ṣe ìbáàdàmú ẹ̀ tí wọ́n á jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún tuntun táwọn olóyìnbó àwọn tí ń sin òòṣà lọ́dún náà lọ́hùn wọ́n ti yọ kalẹ̀ tí wọ́n fi ń bẹ̀rẹ̀ ọdún tuntun kó tó di wípé kátólíkà gan náà ń jókòó àwọn ti mú bẹ́ẹ̀ kọ́dà wọ́n sọ wípé kàràǹsẹ́kàn kó tó di pé wọ́n bí ànábì Ìsá ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ kó tó di pé wọ́n á bí ànábì Ìsá kó tó di pẹ́sìn rẹ̀ ń dé ni wọ́n ti ń janvier ti jẹ́ janvier wọ́n ti mú un ní ọdún ọdún òòṣà wọ́n sì ti sọ ọkọ náà ní janvier títí di àsìkò yẹn òun náà làwọn náà sì wọ́n ń ṣe títí dọjọ́ yìí níyì àwọn àwọn ìlú òyìnbó wọ́n gbà bẹ́ẹ̀ pé wọ́n máa ṣe ọdún náà bẹ́ẹ̀ yóò máa jẹ́ ọdún tuntun yóò máa jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún tuntun títí dọjọ́ yìí ní àmọ́ báwo ló ṣe bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ lẹ́gbọ́n jama a ti gbọ́ bí wọ́n ṣe to ètò tí janvier noel fi wáyé a ti gbọ́ ní clean a sì ti gbọ́ bí ọdún nouvel an tá ń pè ní ìbẹ̀rẹ̀ ọdún janvier bó ṣe bẹ̀rẹ̀ a tuntun gbọ́ bákan náà bí wọ́n ṣe ṣe é títí ó fi di ọjọ́ tèní tá a fi filẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ pé ọdún òòṣà ni táwọn ẹnìkan fi ń ṣe òòṣà wọn tí wọ́n fi ń ṣe ọlọ́run wọn tí ń jẹ́ ọdún òòṣà orúkọ òòṣà náà a sì ṣe é lálàyé fún yín ohun tó òòṣà náà sì jẹ́ a ṣe é lálàyé fún yín kó tó wá di wípé wọ́n wá ń fún un ní oṣù bẹ́ẹ̀ àti gbọ́ ọ̀dà àwa àmọ́lé tá a wá wà ní ìsìn àwa láti dàmára wa yìí ìlú tá a tún wà ìlú náà ló tún wà bó ṣe wà yìí ìlú Benin kì í ṣe Islam ìlú Nàìjíríà kì í ṣe Islam àwọn ìlú áfíríkà àyíṣe ìlú islam àwọn kátólíkà ni wọ́n pọ̀ kó tẹ̀ jẹ́ wípé inú kíkà àwọn olóyìnbó dé nílùú benin pé ìmọ̀le ló pọ̀ ju gbogbo àwọn ẹlẹ́sìn tó kù lọ bá a bá pín wọn yẹ́yẹ̀yẹ́ walakinnahum dinun wahid gbogbo wọn sì àwa pa pọ̀ sí ojú kan pé nǹkan kan náà ni wọ́n òun ló wá dà bó ṣe dà lé níyì wọ́n bá fẹ́ ṣọdún iléèwé wọ́n nìkan mọ́ ń mú ọ àwọn kàdó noel wá ìmàlẹ́sẹ̀ lèmi tí a tún ń bẹ ládùúgbò pẹ̀lú àwọn tí ìṣe màlẹ́ tí wọ́n jẹ́ kátólíkà tó jẹ́ wípé àjọ ń bára wa lò àjọ ń bára wa gbé àwọn ará àdúgbò mi kátólíkà ni wọ́n wọ́n sì ń ṣọdún náà èmi ìmàlẹ́ ni mí mo tún lè jálá mo lè jálá mo lè jálá tí mo sì ń bẹ ládùúgbò kọ́dà mọ́sálásí mi àdúgbò ló wà a sì ń fẹ̀gbẹ́ sọra wa báwo la ṣe wá ṣe lẹ́yìn ìgbà tí wọ́n wá sọ ọdún náà di ọdún gbogbo ayé kó tó lè wá di wípé mò ń ṣàlàyé làákàì tó yẹ ká ṣe níbi ààyè yẹn yín kọ́kọ́ sọ ọ̀rọ̀ àwọn aláàfáà bí ohun tí wọ́n sọ. So wípé ọdún náà o ìmọ̀lẹ́ lè ṣe àbí ò lè ṣe àkọ́kọ́ tí ń ṣokọ́ sọ ń bẹ̀ ni wípé àwọn apá kan nínú àwọn tí ìmọ̀ dí sí ìtẹ̀lé súnà ní Muhammad dí sí àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn ìjọba torí bá a bá fẹ́ sọ á sọ wípé àwọn ẹni tó jẹ́ wípé wọ́n gbà pa lè bá wọn ṣọdún Christmas àti ọdún ìbẹ̀rẹ̀ ọdún tuntun àwọn ẹni tó gbà wípé a lè ṣe bẹ́ẹ̀ bá ṣàkíyèsí wọn ẹ rí i pé àwọn tí wọ́n ń bẹ lábẹ́ ìjọba ni tó jẹ́ pé ìjọba ni ń pàṣẹ fún wọn èyí tí ìjọba bá sọ fún wọn ni wọ́n ń ṣe wọn lẹ́nu ọ̀rọ̀ dáadáa àwọn gan náà ò sì dúró déédéé dáadáa bí wọ́n bá tẹ̀ dúró déédéé dáadáa wọ́n sì sọ eléyìí ń já sí wípé àwọn apá kan nú àwọn aláàfáà kan wọ́n ń sọ wípé a lè bá wọn ṣe a lè bá wọn ṣe mi ò fẹ́ sọ ń bẹ̀ púpọ̀ a sọ wípé àṣìṣọ ni nítorí àárínú ọ̀rọ̀ àní Muhammad sallallahu alayhi wa sallam tó dágájíá wípé a lè ṣọdún náà eléyìí jọ kan ẹlẹ́ẹ̀kejì àwọn apá kan sọ wípé èèyàn ò gbọ́dọ̀ ṣe ọdún náà pẹ̀lú àwọn ẹlẹ́sìn kejì èèyàn la fara mọ́ èèyàn ló bá súnà ní Muhammad sallallahu alayhi wa sallam èèyàn ló bá alukurani mu òun ló bá ìta bá lọ́wọ́ àní Muhammad sallallahu alayhi wa lérí àwọn ìdí ọ̀ràn la yajuzu shar'an lil muslim al-ihtifalu bi hadha kò tọ́ fún ìmọ̀le kò tọ́ nínú òfin tá a wà nínú ìsìláàmù yìí kò tọ́ fún ìmọ̀le kó sọdún náà pẹ̀lú wọn lérí ọwọ́ èyíkéyìí ká ṣe ń jẹ ni ká wọṣọ tuntun ni ká tanná ni ká tàgbàgbà ni ká ṣe èyíkéyìí tó bá lè jẹ́nu ẹ̀ ni kò tọ́ fún ìmọ̀le láti ṣe bẹ́ẹ̀ fún ìmọ̀le tí ń bẹ lérí sunnah ni Muhammad sallallahu alayhi wa sallam. ولا يجوز فيه تقديم الهدايا ولا إنارة إنا ولا إنارة المنازل ولا إطعام الطعام a gbọ́dọ̀ fún yàn ló ń jẹ nú ẹ káṣe a gbọ́dọ̀ tanná lé nú ẹ a gbọ́dọ̀ ṣe ọdún náà ní àsìkò náà ní ìyàtọ̀ a gbọ́dọ̀ ṣe ní ìyàtọ̀ tí ó máa wá jọ ohun táwọn onítọ̀hún náà ń ṣe a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kò ṣẹ̀ríyà ò gbà wọlé wala ziyara àtúfìyà kò tẹ́ ẹ̀ tọ́ka lọ wora wa nú ẹ̀ ó lè jẹ́ láàrin ìmàle sí ìmàle àbí láàrin ìmàle sáwọn ẹlẹ́sìn kejì kò tọ́ wàlá musharakatul madaris an-nizamiyya li taqdimul hadaya lit-tullab kò tí ẹ̀ tọ́ gan fún màlẹ́ tó gbọ́ lọ́wọ́n ìgbọ́ tó gbà ní Muhammad gbọ́ sallallahu alayhi wa sallam pé kí wọ́n sọ léwé ẹ̀ pé ọmọ mi ní kí wọ́n mú kàdó wá kó wá jẹ́ wípé ó sì wá pé bàbá noel fẹ́ sọ̀kalẹ̀ léde tí ó sì wá pépà rè kàdó fọmọ náà yóò fi lọ́lé ìwé kò tọ́ kò dáa báwo ló ṣe títí báwo ló ṣe báwo ló kọ́ ọmọ kékeré sísí báwo ló ṣe ń sọ̀rọ̀ fún létí títí títí àsìkò noel fi dé o ò rí ohun tó sọ fún tó fi kọ̀nfẹ́rẹ́kì tí noel fi dé tóun náà fi mọ̀ pé ọdún yìí o òun náà gbọ́dọ̀ ṣe àfi kó o ṣiṣẹ́ lérí ọmọdé bẹ̀ ọlọ́run dákun má ṣe àìràn wá ni ó ṣòro ó ṣe àmọ́ làákàyè ni àmọ́ gbọ́n ni a ṣe a máa ta a máa gbé ìyànjú a máa gba ìyànjú fi ṣe é ni. وذلك لأوجه شرعية واضحة bàbá ní kíní yóò tọ́ yìí tá a sọ nú tá a sọ yìí ó ní àwọn ìdí ọ̀ràn ni àkọ́kọ́ ìdí ọ̀ràn kásìkò tó máa lọ lima fihi tashabbuh bil kuffar bí yàn kan bá ṣerú bẹ́ẹ̀ kóun náà mọ̀ wípé òun náà ti dára wọn o ẹni tó bá ṣerú bẹ́ẹ̀ bí òun tà ní Muhammad awi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ kan bá ṣerú bẹ́ẹ̀ tóun náà fẹ́ máa kọ́ ṣe báwọn náà ṣe ń ṣe tóun náà ń taná sílé tóun náà ń tàbẹ́rà sílé tóun náà ń lu mùsíkì noel tóun náà ń bá wọn ṣe tí ń bá wọn lọ tí ń bá wọn jẹ tí ń bá wọn mu kóun náà mọ̀ wípé fahuwa minu li anna rasulallah sallallahu alayhi wa sallam qaal man tashabbaha bi qawmin fahuwa minu. béèyàn kan bá fẹ́ rìnrìn bí àwọn ẹnìkan ṣe rìn á ní pé òun gan náà ara wọn ni béèyàn kan bá fẹ́ fara ju àwọn ẹnìkan á sọ wípé òun tọ̀hún òun náà nǹkan kan náà níwọ̀n ó yí ṣolè ó sì ń bá olè rìn ó kì í ṣọ̀mùtí ó sì ń bá àwọn ọ̀mùtí gbé nǹkan kan náà bá di tó bá fẹ́ kọ́ yín ní ni bẹ́ẹ̀ bó ṣe rí ẹ pẹ̀lú wọn bẹ́ẹ̀ náà ni ó ṣe dájọ́ ọlọ́run dákun má mú wa a máa tọrọ ọ̀dọ̀ ọlọ́run dákun má mú wa. àwíjàre àkọ́kọ́ ni àwíjàre kejì tí ò fi dá fi iqrar bi anna Isa alayhi salatu wa salam ibnun lillah bẹ́ẹ̀ kan bá ṣe irú yìí tí wọ́n ń ṣe ni ajá sí wípé òun tọ̀hún náà fọwọ́ sí i pé Isa tí wọ́n ń pè ní ọlọ́run àbí ọmọ ọlọ́run ni òótọ́ ni wọ́n ń wí òótọ́ ni wọ́n ń wí nítorí pé ò bá gbà wípé òótọ́ ni wọ́n ń wí ó ní máa bá wọn ṣe ohun tí wọ́n ń ṣe torí wọ́n ń sọdún pé wọ́n bí ànábì Ìsá ń jọ báyìí ọmọ ọlọ́run sì ni àbí ọlọ́run ni àbí nǹkan kan ni ó dàbí pé ìwọ náà gbà bó o bá gbà wípé ohun tí wọ́n ń ṣe ní tọ̀nà ó ní bá wọn ṣe bó bá gbà bẹ́ẹ̀ ó ní bá wọn ṣe waqad qala Allahu ta'ala fi Qur'anil أن يتخذ ولدا سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون ọlọ́run sì ti sọ fáwọn nù Qur'an ó ti ṣe lálàyé fún ẹ pé èyí tí wọ́n ń sọ ni o pé ọlọ́run pé Jésù òun lọ́lọ́run ni ma kana lillahi an yattakhidha walada kò tọ́ kẹ́ ẹ pé kankan fún ọlọ́ kò kọ́ kẹ́ ẹ kẹ́ ẹ mú ọlọ́ lọ́lọ́run kò sì tọ́ kẹ́ ẹ mú ọlọ́run pé ó bímọ kò tọ́ bẹ́ẹ̀ kí lọ́lọ́hun nílùú kí lọ́lọ́hun nídìí tó fẹ́ fọmọ ṣe kì í bẹ̀yàn ń ṣẹ́ kì í rán nìkan ṣe àwọn tí wọ́n ń jẹ́ òṣìṣẹ́ ọlọ́run bá ti kà wọ́n ó ti mọ̀ wọ́n wọ́n ti wà fún èwo ni tọmọ kí ló fẹ́ fọmọ ṣe agbára rẹ ló dí fún un ni èèyàn ló fẹ́ rán lọ ni kí ló fẹ́ fọmọ ṣe ma kana lillahi yattakhidha walada ọlọ́run ò nídìí àti lọ́mọ kò nídìí àti lọ subhanahu mímọ́ ọlọ́run nípa àwọn tí wọ́n fi ọlọ́run tí wọ́n fọmọ fi lọ́lọ́run mímọ́ fọlọ́run ìdá àkọ́dọ̀ amòràn ohun tó kàn ṣẹlẹ̀ lọ́rọ̀ Ìsá tí òfin ní bàbá ni wípé ó wu èmi ọlọ́run mo ní kí Ìsá kó má jẹ́ ẹni tí ó ní bàbá ni ó wu èmi ọlọ́run ni mo sì fẹ́mi sí i lára kó ló ti ló wáá dé gbọ́lọ́run ọba sọ bẹ́ẹ̀ fáwọn nu Kùránì pé kì í ṣe bẹ́ẹ̀ kí ló dé tá a máa wá lọ́ọ̀dì mọ́ wọn àwọn tí ń sọrú bẹ́ẹ̀ kí ló dé tá a máa wá lọ́ọ̀dì mọ́ wọn lọ́ọ̀ máṣá ìforíjì wa máṣá ìkọ́ wa máa ń ṣe ọlọ́run sì ti sọ Kùránì pé kúlù hu Allahu ahad Allahu samad lam wàlám yúlad ọlọ́run ti sọ nù kúránì tá a sì fi ń kírun lójoojúmọ́ nù rún wa à ń jí à ń ké ni wípé huwallahu ahad ọba àṣọlọ́lọ́run tí ò lẹ́lòmíì mọ́ tí ò sì lórogún kò sí lẹ́nìkan tó fara tì kò sí lẹ́nìkan tó fara tì lam yalid wàlám yúlad ẹnìkan ò bí ọlọ́run òun náà ò sì bí ẹnìkan ẹnìkan ò bí ọlọ́run òun náà ò sì bí ẹnìkan gbogbo ẹ̀ lọ́lọ́run sọ fáwa náà ń kúránì kí ló ti lè wá dé nísìnyí tá a máa wá lọ́ọ̀dí pàwọn ló àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ó dàbí wípé à ń sọ wípé ihun tí wọ́n ń sọ ni òótọ́ ni kí ló dé ká níwà pẹ̀lú wọn kí ló dé ká máa sọ wípé ọlọ́run kan méjì kì í ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ ihun tí ń jẹ́ pé à ń bá wọn ṣe é nìyẹn bẹ́ẹ̀ nìkan bá tún wá ń bá wọn ṣe ọlá pé kò mẹ̀sìn dáadáa ni kò mẹ̀sìn ni bó o bá mẹ̀sìn ẹlẹ́sìn tẹ́sìn rẹ tó ẹ dáadáa ló sì mọ iye ọlọ́run ló mọ iye àdé Muhammad sallallahu alayhi wa sallam ló sì gbà wípé ọlọ́run náà làṣọ kò bímọ ẹnìkan ò sì bí ẹ̀sìn tọ́lọ́run ọba á sì nífẹ̀ẹ́ sí òun náà ní Islam ẹ̀sìn tọ́lọ́run ọba á sì gbà wọlé òun náà ní Islam ló bá gbà ló bá mà ló bá mú bẹ́ẹ̀ dáadáa kò ní dára mọ́ wọn ọlọ́run má ṣe àṣàánú wa. jama kó tó di wípé a fi bẹ́ẹ̀ a fọ̀rọ̀ yìí fi tì a kọ́kọ́ pera wa sákìyèsí kan àwọn onímọ̀lẹ́ wọ́n máa ń kíra wọn pé bọ́ọ̀nì ìrẹ́zàní kí ni òfin ibẹ̀ ìmàlẹ́ ó pàdé ìmàlẹ́ ẹlẹ́ẹ̀gbẹ́ lérí ọ̀nà yóò sì kí pé bọ́ọ̀nì ìrẹ́zàní ni máa ń wáyé bí màlẹ́ bá pé ẹ kí bọ́ọ̀nì ìrẹ́zàní má dá lóhùn kì í sọ̀rọ̀ ọjà ṣókí ẹni ẹni abá kí bó bá wà ládàáhùn bó bá sì wà ní dáhùn bó bá kí ẹ pé bọ́ọ̀nì ìrẹ́zàní nítorí pé ò sínú ìrẹ́zàní kan gbogbo ọjọ́ lọ́jọ́ ọdún ọdún tọ́lọ́wọ́n bá sì yọ fáni Muhammad sallallahu alayhi wa sallam a ti wà nù ẹ̀ àbá ti ṣe wá lọ àbí ń bọ̀ wá náà ni ọdún ìsinu àtọdún tàǹpaléyá ọdún tó wá kún òun náà ni ọdún jọjímà lẹ́yìn ibẹ̀ kò sọ́dún kan mọ́ kọ́dọ̀ ọdún bíbí àní Muhammad sallallahu alayhi wa sallam àwọn àfa ò fọwọ́ sí bíbí àní Muhammad sallallahu alayhi wa sallam agbáríjọ ọ̀pọ̀ àfa àwọn ò fọwọ́ sí àwọn alùsùnà wal jamaa àwọn ò fọwọ́ sí nítorí pé ànábì ò ṣe nítorí pé àwọn sàábì ànábì ò ṣe nítorí pé àwọn ẹni ọlọ́run ẹni ọlọ́run tí wọ́n lọ wọn ṣe tí wọ́n súnmọ́ àwọn sàábẹ́ ànábì wọn ṣe dóòlàtul fatimiyya lásìkò ìkẹyìn alfatimiyya almasriya lásìkò náà àwọn ni wọ́n wá ṣe èyí ló fa ìyapa ẹnu èyí nìkan là ń bá lọ àbá yìí ni àbá mọ́lúdì lọ bíbí ànábì Ìsá là ń sọ ìjẹ́ sí wípé béèyàn bá kí ẹ wípé bọ́ọ̀nù eré zani tó jẹ́ ìmàle má dà lóhùn kò ṣọ̀rọ̀ ọjà ah, bàbá mò ń kí ẹ bọ́ ní ìrẹ́sà ni bó bá kí ah, kò sí wàhálà ó bọ́ wọ oṣù sàlámà lẹ́kùn fún má dàá ń sọ bọ́ ní ìrẹ́sà ni wọ́n ma sọ sàlámà lẹ́kùn fún bóun náà bá dáhùn tó bá dáhùn tí ò bá sì dáhùn ó jẹ́ tiẹ̀ nìyẹn kì í ọjà a ní ọjà o a ní ọjà ọ̀rọ̀ pẹ̀lẹ́ ni ọ̀rọ̀ á bọ́n bá kí wa pé born a eraser ni tó jẹ́ àwọn èèyàn tó jẹ́ wípé ní àjọ máa ń kíra wa àjọ máa ń sọ̀rọ̀ àjọ máa ń bára wa ṣe mo rí èyí tó dáa jù ni pé kíwọ náà sọ pé born a eraser ni fóun náà tó bá jára àdúgbò ẹ tó bá jó ní ibi iṣẹ́ ẹ tó bá jẹ́ ọ̀rẹ́ ẹ tó bá jẹ́ mọ̀lẹ́bí kan tó jẹ́ wípé ẹ̀sìn Islam ò yé síbẹ̀ náà àbí nǹkan ò yé síbẹ̀ náà èyí tó yé sí náà ni ó sì wá gbà wípé ẹ̀sìn Islam ẹ̀sìn ẹni ẹ̀sìn tọ́lọ́wọ́n bá sì nífẹ̀ẹ́ sí ni kò takò ẹ́ kò sì bá ẹ jà ẹ̀sìn ń jọ ń ṣe ọmọ ìyá pọ̀ nílùú níbi iṣẹ́ ládùúgbò ìjà ò sí ìwọ ń kọ́ èmi ò sí ń kọ́ ẹlẹ́sìn kejì wá kí ẹ wípé born eraser ni èyí tó dáa ló wípé kò dáa lóhùn pé ah born eraser bó ṣe yíyẹ sí ló ṣe kí ẹ ni kì sọ̀rọ̀ ọjà wọ́n náà dáa lóhùn born eraser nítorí pé ọ̀pọ̀ nú àwọn kátólíkà àwọn àwọn ẹlẹ́sìn kejì táwa náà bá ń ṣe tiwa wọ́n máa ń kí wa àwọn náà máa ń kí wa aláàjì mi kódòwè aláàjì ẹ kú ohun ọdún ẹ kú ohun ọdún ọ̀bẹ òní sílẹ̀ o inú ọdún iléyà nìyẹn bẹ́ẹ̀ náà ni ọdún àwẹ̀ bá dé aláàjì ẹ kú ọdún wọ́n tún mẹ́kọ̀ọ́ wa wọ́n mú pẹ́ẹ̀n wa wọ́n mú rẹ̀sìn wa ìyẹn ni pé wọ́n gbà fún wa nìyẹn bọ́n bá jẹ́ bẹ́ẹ̀ báwọn náà bá ń ṣe tiwa tiwọn tán bá kí káwa náà kí àwọn náà talaban lissalama wa idharan li jamali islam káwa náà dá wọn lóhùn kó má fi jẹ́ wípé alekoko mọ́ wọn kálí wọn náà kálí fi iyì tí ń bẹ nú islam àti adùn tí ń bẹ nú islam àti òótọ́ tí ń bẹ nú islam ká fi hàn wọ́n ká má lè mọ́ra wa ọlọ́run má ṣe àìsàánú wa àmọ́ ìbàdàn bá kí ẹ má dá lóhùn torí kì í ṣe ẹ̀sìn ìmàlẹ́ ọlọ́run má ṣe àìkọ́ àmọ́ ṣe ọlọ́run dákun afàsìkò yá fi tọrọ ọlọ́run dákun gbogbo apáta nǹkan kan náà ni wá lóòótọ́ اما يسين ياتو ولو مشى في يواجبيلو وصلى الله على خير خلق الله محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أحمد ولا حول ولا قوة إلا بالله العلي العظيم